you. God bless you always for being there. Tẹ wà pẹ̀lú wa, tẹ dúró ti wa, tẹ kúrò, tẹ fẹ́ràn wa. Ẹ lè ṣe gbogbo yín tẹ̀ ń kí mi fún ti ṣínú àlá o. Normally, everybody don look up to me because uh, Shina is somebody that do more. But then, it's bá fẹ́ kọ. Tí máa kọ̀ ọ̀kọ̀ọ̀kan sí yẹn, ó ti mọ ọkọ̀ tó ń fẹ́ wí ẹ sọ anything ẹ tó mọ ọdún fẹ́ sọ so mo wọ Pasuma gan òye yín so ẹ ṣé gan thank you everybody for your support you know always ẹ ṣé mo dúpẹ́ gan ìlà ànífẹ́rú eléyìí sàn ànífẹ́rú ẹ̀sán ọlọ́run àjẹkọ́ dún jìnnà síra wọn àní rí àyọkú mọ́ nínú ẹgbẹ́ nínú ẹgbẹ́ wa ẹ̀ẹ́dẹ̀jẹ́ fáǹsì mi náà lẹ́yìn gbọ́ kó jìjì gba yín àjọ máa dàgbà àjọ máa dògbà ara wa pẹ́pẹ́pẹ́ ni everybody tó support Pasuma ẹ̀yin tẹ́lẹ̀ kàn sí mi tẹ́lẹ̀ kí mi on DM ẹ̀yin tẹ́lẹ̀ kí mi on WhatsApp ẹ̀yin tẹ́lẹ̀ pè mí on normal number ẹ ṣé gan mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ ṣé o ọlọ́run àwọn apẹ̀lẹ́yìn náà ànírí dààmú ànírí wàhálà o a máa ṣe é ṣe o ọlọ́run àdébàmí dúró táwọn fámìlì ẹ̀ náà àwọn fámìlì Ṣínà Àlàó ọlọ́run bá mi dúró tí wọn ọlọ́run bá mi ràn wọ́n lójú àwọn ọmọ ẹ̀ ọlọ́run bá mi gáàdì wọn torí kò sẹ́ńtọ́ lè gáàdì wọn àwọn ọmọ tó fi sílẹ̀ àwọn mẹ́ta Yéwándé Yusuf àti àti Mubarak kò sẹ́ni bẹ̀rẹ̀ tó lè gáàdì wọn ju kọ́lọ́run bá gáàdì wọn lọ kọ́lọ́run bá tọ́ wọn sọ́nà kọ́lọ́run mm, bá fọ̀nà wọn wọn torí kọ́lọ́run bá fọ̀nà wọn ni wọ́n máa lè kàwé ètò wa fẹ́ kọ́ṣẹ́ nu ọlọ́run bá fọ̀nà ló máa lè kọ́ṣẹ́ yọrí ọlọ́run bá fọ̀nà àdúrà tiwa ní ẹ̀ṣẹ̀ gan everybody. mo ní plan láti ṣe eight days fidal fún Ṣínà Ọ̀dẹ́lẹ̀ ní ọ́fíìsì wa bí bọ́ a àwọn fámìlì ẹ̀ lónìí ibẹ̀ ni mo ti kú ò kò tó ju bíi bí a bí one hour tí mo kú ń bẹ̀ lọ àwọn fámìlì ṣí náà ni mo ti kú ò tó wá sọ́fíìsì sìn àwọn fámìlì ẹ̀ mo lọ kí wọn torí àwọn ọmọ ẹ̀ ni mo rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí nǹkan tó sọ fún wa ni pé òun níyà mọ́ òun ní bàbá mọ́ so àmọ́ kó àwọn fámìlì kan ṣe wà níbi kan àwọn tìlùbà tí kò fi kú ṣàgbá wa yìí a rí pé à ó dẹ̀ ní fámìlì rẹ̀ àwọn náà jó yíwá bàbá débẹ̀lẹ̀ ni pé ó ń bá wọn jà ni ló ṣe sọ bẹ́ẹ̀ pé àwọn àti ẹmúyáwá pé ó ń bá wọn jà ọ̀kan pa àwọn pọ̀ tó kọ́ sí ní ọ̀fẹ́ máa disclose yẹn on this platform kò so pé nǹkan tó yẹ sọ fún wa pé òun ní family ni ní family wa ikú ní family lóòótọ́ lóòótọ́ ni wọ́n ń jà which is far abẹ́ gba ẹ̀ tó bá travel tó bá sick ẹ̀ máa bí wà ọgbẹ́ni tala fẹ́ pè tala fẹ́ ṣe tala fẹ́ mọ̀ tala máa sọ fún pé ó sick ń sìn àbí ọlọ́mọ àìkà rí nǹkan tí ó dà kankan wọn sọ fún wa pé àwọn ọmọ òun nìkan àti nìkan ìyàwó òun nìkan lòun ní òun ẹgbẹ́ so but today kò sí mọ́ ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ ká lè máa parọ́ mọ́ òye yín so àwọn fámìlì ẹ̀ láti sọ fún wa pé àwọn máa ṣe jọ́ mẹ́jọ eight days fidal ní ilé ẹ̀ ní Ifọ̀ ilé ẹ̀ tó wà ní Ifọ̀ tí wọ́n sin sí wọn náà máa ṣe eight days fidal níbẹ̀ lọ́la pé kò dẹ̀ ní dá kípa suma náà tó máa ṣe eight days fidal ní ọ́fíìsì ẹ̀ pé a fẹ́ pín ẹ̀ méjì nìyẹn kò yẹ yín a fẹ́ pín kínní ẹ̀ méjì nìyẹn pé àwọn fámìlì ọ̀rẹ́ mi láìpẹ́ eré nǹkan bẹ́ẹ̀ kò yẹ sọ a decide pé everybody lọ́la jọ Friday tó jẹ́ eight days fìdá o ṣìnà ìfọ̀ everybody máa wà everybody lọ́la ìfọ̀ ni àṣẹ kankan níbí mọ́ àwọn fámìlì ti ní ká má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká jọ pé a fẹ́ pín kinní sí méjì nìyẹn ká bá ṣe bẹ́ẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ o ẹjọ́ torí ọlọ́run nothing is happening in our office tomorrow àṣẹ nǹkan kan bímọ lọ́la kéèyàn tó gbọ́ nísìn ó jọ torí ọlọ́kọ́ bá sọ fún èèyàn tí ó gbọ́ kí èèyàn tó gbọ́ ó jọ torí ọlọ́run kó bá sọ fún àwọn èèyàn tí wọ́n sí lórí platform yìí pé we are not doing anything ní ọ̀la níbí báyìí mú àṣìbáṣe plan ẹ̀ tẹ́lẹ̀ bá ṣe sọ tẹ́lẹ̀. So àṣẹ kankan bímọ lọ́la ẹjọ́ ilé ẹ̀ tó wà ní four náà ti máa ṣe eight days fidau fún lọ́la àtàwọn ọmọ band àti fámìlì ẹ̀ àtàwọn èèyàn tó súnmọ́ àtàwọn ará ẹ̀ àtàwọn èèyàn tó fẹ́ràn ẹ̀ ilé ẹ̀ tó wà ní four tí wọ́n sin sí ni wọ́n ti máa ṣe eight days fidau fún lọ́la mo rò pé a gbọ́ bàbá mi ká wá clear nìyẹn kò ṣe pé nǹkan tó ń wà náà kò yẹ yín ṣe mọ̀ pé ẹni bá ló mọ̀ àwa la mọ̀ ibi tí òkú ti bà wá báyìí àwa la mọ̀ ibi tí tó ti hit wa kò yẹ yín so because <laughs> normally ọlọ́run tó bá a tó náà ló tún máa bá a tó báyìí ọlọ́run tó ń bá a tó náà ló máa bá a tó ọlọ́run bá a tó because. Uh, àti irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata but talent ṣínà yẹn raw talent ni tí wọ́n sọ pé bóyá mo ò lè rí irú ẹ̀ mọ́ mi ò ṣe ọlọ́run but mo mo mo doubt mo doubt mo doubt pé bóyá mo tún lè rí èèyàn tó máa ní tẹ́pẹ́tì mákin tó sọ one ó ti mọ two three tó ń fẹ́ fi kún òye yín kí n tó sọ anything ó ti mọ ọkọ tó ń fẹ́ gbélé lórí fún mi àṣọ mi fi pé àwọn àti wọn rí ròyìn tó rí bẹ́ẹ̀ mọ́ bọ́tọ́lá bá dẹ̀ bá wáwé ẹ̀ náà àní sọ pé ó ṣe ṣe bẹ́ẹ̀ bọ́ ó difficult mo mo ṣe ń rò pé bóyá la máa rí nǹkan bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá fòrùn kẹ́ mm. so rest in peace mm. àdúrà tiwa ni ọ̀gbọ́n àtàwárí náà gbogbo àná la máa lọ́njọ́ kan lọ́wọ́ kọ́ lọ́njọ́ dún jìnnà síra wọn kọ́ lọ́njọ́ pẹ́ àwọn èèyàn tó ń gbádùn wa àwọn èèyàn tó ń ṣoríire lára wa àwọn èèyàn tó ń dunnú lára wa àwọn èèyàn tó ń mèkè lára wa àwọn èèyàn tó yẹ pé lára wa náà ti ń jẹ́ nǹkan tó ń jẹ́ táwọn èèyàn bíi thousand náà dẹ̀ ń jẹ́ nǹkan lára tiwọn náà so wọn ní wọn ní gbàdúrà lẹ́nu tí ṣe pàṣúmà so ẹ a ní gbàdúrà yín àánú òdúrà o a ní gbàdúrà yín ẹ ṣe o ẹ ṣe ẹ ṣe ọkàn ní kàtó sọ fáwọn èèyàn tó jẹ́ èèyàn wa ni pé ọ̀la we are not doing anything there again ẹ̀yin media men Pasuma bẹ́ẹ̀ àti mo ti rí bí méjì mẹ́ta nínú yín bíbá yìí Mojísọ́lá Abbas ìyá nìyẹn ẹ ṣe o thank you ọ̀gá ńlá motivator sísítì. jẹ́ àkọ́bí fún bàbá tiwọn lẹ́yìn ìgbà tí wọ́n bí bàbá yẹn tó ń wá ẹ̀rọ tó ń tàlà ní àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ló rẹ́kọ̀dù ìgbà tó bí àwọn tó wọ́n tó wá bí ẹnìkan tẹ̀lé wọn ẹ̀ ń jẹ́ láìsàn. lẹ́yìn tó bí ẹni ẹ̀ tán mo fẹ́ sà ọjọ́ eléyìí sáré pé ojú sínú lẹ́yìn tí wọ́n bí bàbá sínú kan wọ́n bí ìyá tèmi tẹ̀lé wọn lẹ́yìn tó ń bí ìyá mi àwọn ni wọ́n ń gbé lórí àrùn àwọn ni wọ́n ń gbé ládé lẹ́rí àwọn pẹ̀lú alájà wọ́n jọ máa ń kírun ní mọ́sálásí olówó ńlá ní Buhari àwọn gbé ní nọ́mbà wán Adékùnrin street ẹgbẹ́ ilé ìyá ọ́fíìsì tó lẹ́yìn tó wá gbé dúró sókè owó wa kan ìyá yìí tó jẹ́ pé bàbá kan ìyá tí ò sí ọ̀kan tó gbà wọ̀ ìyá tó pọ̀ ní. lẹ́yìn àwọn ọ̀pọ̀ wa kan àwọn ọlọ́kọ́lé sọ́ọ̀nù àwọn ni wọ́n ra ilẹ̀ lábàásí náà ra lẹ̀ lákòókò lẹ́sùn táwọn náà kọ́ lẹ́sìn wọ́n bára lẹ̀ sílẹ̀ gbàtẹ́ travel force wọ̀nyẹn tí àwúrẹ́ o èmi ìyàwó èmi adókùtà àwa sì sí ilé yẹn lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀

sókún gan ló ṣe junction anipele mọ junction adébúlé pẹ̀lú ló ìjọ náà a tó wá tẹ̀lé ìyá mi wá wá ìyá mi ìyá mi wá bá wá tẹ̀ ẹ̀rọ wá wá dé ìjọ mo bá wọn wá sọ̀rọ̀. Amasa wà fún settlement níjọ́ yẹn wọ́n lè ṣílẹ̀ àdèbá sílọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ẹgbẹ́ bá tẹ̀. ó má ṣe o Aláò Dèṣínà ti lọ ó di bó ṣe Aláò Dèṣínà ti lọ ó má ṣe o ọmọ ìyá àbàdàn Aláò Dèṣínà ti lọ o ó di bó ṣe Aláò Dèṣínà ti lọ Aláò Dèṣínà ẹranko bí erin ṣọ̀wọ́ nígbó èèyàn ló parí ni kórìtàn ń kó mọ̀mọ́ kú mọ́ o omidé bojú àjíbọ́lá pásó lágbàtàrà omi ìṣínà dákẹ́ o omidé bojú bá àṣà àjíbọ́lá lágbàtàrà omi ìṣínà dákẹ́ wọ́n ṣe bí àlàó kò lè dàbí àlàó lọ́jọ́ tí ilé ìṣínà dákẹ́ ẹ̀wò ìgbéyàn èèyàn mẹ́ta títẹ́yàn méjì o ọ̀rọ̀ mi ìjọ ìtì o ẹwọ ìgbé èèyàn èèyàn mẹ́ta ti fẹ́ èèyàn méjì àlàó mi ìṣẹ̀mọ̀. ẹpẹ̀lẹ́ kọ̀rọ̀ èèyàn ẹpẹ̀lẹ́ kọ̀rọ̀ èèyàn dáhùn náà ṣe gbọ́nà nìyẹn ọlọ́mọ foríjì sínú àwọn ọlọ́mọ àfidáríjà ọlọ́mọ àfisálẹ̀ ìjà náà fìdá sí i kí ló dé báwo ṣe ṣẹlẹ̀. àṣìbí náà nìyẹn ọ̀pẹ́ nígbò ìròyìn dáadáa ní kúmọ̀ ní ọ̀rọ̀ bá. ní lórí social media lórí instagram ni lórí twitter ni lórí eh, facebook ni everywhere mo ṣáà ti abẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì pa ẹ̀ àwọn èèyàn wá sọ̀rọ̀ ẹ̀ láì dájú gbogbo yẹn kan sọ̀rọ̀ ìdáadáa náà ni. amẹ́ríkà london germany belgium everywhere wọ́n kàn fi sọ̀rọ̀ ṣínà ní dáadáa ọlọ́run sàṣà foríjì fún wa. bọ́ọ̀lù ṣe wá ní báyìí ọlọ́run sàṣà foríjì fún wa. àwa fẹ́ ọlọ́run fẹ́ jù wá ah. ah. lọ́kùnrin. ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ ṣe fìdáwò. bàbá mi jọ méje níjọ fúráìdì nílé ẹ̀mí ní ẹ̀mí ọdún ilé tó fẹ́ gbé kọ́ ọmọ ìjọ ojú ní ìfọ̀kọ́nàtọ̀ bẹ̀rẹ̀ ní abíọ́dún ní fò láàbò mẹ́wàá rọ̀ lápẹ̀ ẹjọ́ fúráyé tó ń bọ̀ yọ ọlọ́ọ̀bà láàánú àforíjì ọlọ́ọ̀bà láàánú àforíjì ọlọ́ọ̀bà láàánú bá wa tẹ sálẹ̀ ìjọ náà àlejò náà fi dá sun kọ́lọ́ọ̀bà wa fún wọn làbí sẹ́mi lára mọ́nà rẹ̀ yìí kúrò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad

ọlábàríkà ní tìmọ̀ mọ́sáàsá gbogbo ẹ̀yọ́ múnà tẹ́ mọ̀ wá káàkiri àgbáyé ọlọ́ọ̀bá láàrùn ìjà kọjọ lọ́jọ́ ọlọ́ọ̀bá láàrùn adé gbogbo arákà pẹ́pẹ́ fúnra wọn àníkan lílọ bá wọn wọn lábísí mi lára mọ́ra ẹni láti iná kàríkà ó sara